والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته kẹ́bí بقوات á ti ṣe máa ìpọ́nì náà ní òru ẹ̀kẹtàdínlógún nínú àwọn òru Ramadan ètò túmọ̀ sí pé sòyàmù tọ́lá wọ́n máa jẹ́ ìkẹtàdínlógún nínú oṣù Ramadan alápọ̀nlé gbogbo nǹkan tó bá ti ní bẹ̀rẹ̀ ó dájú wípé òpin rẹ̀ náà dé tán àwọn ẹni tó bá ní làákàyè wọ́n máa ń ṣe àmúlò àsìkò kó tó di pásítọ̀ ṣe àmúlò wọn ẹni tí kò bá ṣàmúlò àsìkò àsìkò ó ṣàmúlò rẹ̀ nínú ìgbésí ayé wa ẹ̀yin náà rí ẹni tí kò sàmúlò àsìkò ewé rẹ̀ ó ti dàgbà ń kábàámà lójoojúmọ́ àwọn ọmọdé wa kéékèèké tá ń pàkíyèsí ní gbogbo gbà wọ́n sàmúlò àsìkò wọn èsè nítorí tiwa torí tiwọn ni kéègbé lọ́wọ́ padà máa jẹ kábàámà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti Olúwa kó tún jẹ́ ká ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ míì kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá ṣàmúlò tiẹ̀ òní ọ̀padà jẹ́ ohun àmúyangàn fún lọ́la àgbéǹdàlùkìyàmù ẹni tó bá lo tiẹ̀ lọ́nà tí ọ̀dá yóò padà kábàámà lórí kí Ramadan bó ńlá yé ohun ọ̀tara rẹ̀ rí dáadáa ṣe anabi sallallahu alayhi wa sallam wọn ni gbogbo ẹni tí Ramadan bá bá láyé tá foríjìn olúwa kò fi mú ẹ̀ gbolẹ̀ mọ̀lẹ́kà jibril ló ń ṣàdúrà bá anabi wa sallallahu alayhi wa sallam mọ̀lẹ́kà ní kó sọ àmì anabi láàmì ó ní olórí àwọn mọ̀lẹ́kà ó ṣe ṣàdúrà ó lórí gbogbo àmọ́ anabi adamu ọ̀sàmì ṣàdúrà bẹ́ẹ̀ ò ní gbà olúwa kó má ṣe wa lẹ́ni tí ó ṣẹlẹ̀ lórí torí pé pèlè lẹ́yìn kì í ṣàdúrà gbogbo ẹni tí rọmọbọ́n bá láyé tá àwa foríjìn olùwà kó dójútì kó fi mú ẹ̀gbólẹ̀ ànábì wa ń sàmì lé ìbanilẹ́rù púpọ̀ bí Ramadan ṣe ń lọ yìí ẹ jẹ́ kó ní kálukú wa ká gbìyànjú kí làwa gan lè ṣe kí làwa gan lè ṣe ká má ṣàìṣe nítorí pé a máa rí lọ́tún a máa rí lọ́sì báwọn èèyàn bíi tiwa ń gbìyànjú ẹni tí ń fún yàn lóúnjẹ ẹni tó ṣe pé ń bùn lówó ẹni tó ṣe pé ó ń sọ̀rọ̀ rere lẹ́nu ẹni tí ń fi yí rẹ̀ títí ran ọmọ làkejì lọ́wọ́ gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ wá lọ kọjá pé mi ò rí kàṣe èmi ò rí kàṣe nínú oṣù yìí tó sùn fi lọ eléyìí ọjẹ nǹkan tó burú jáì mo lè má lágbára bíi tẹni tó ń ná owó ribiti tó ra oúnjẹ rẹpẹtẹ tí ń pín fáwọn èèyàn mo sì lè má lágbára bíi tẹlómi tí ń búyàn lówó ṣùgbọ́n àwọn kankan bẹ lábẹ́ àrọ́wọ́tò tèmi náà lábẹ́ ìkápá mi ètò olúwo bí mi léèrè nu kìí pé yóò bí mi pa tẹlómi ètò agbára tèmi náà ká ǹjẹ́ mo ṣe ǹjẹ́ mo gbìyànjú bí àsìkò díje la wà yìí o tóníkálukú máa ń fi dáadáa hàn Allah nínú owó tó fún nínú àlàáfíà tó fún owó yín lérè wo lẹ́rí fi ṣe nínú Ramadan àlàáfíà yín lérè wo lẹ́rí fi ṣe nínú Ramadan tẹ́ lò láti kọjú mẹ́sìn dáadáa ni tẹ́ ẹ láti sàwọn nǹkan tó ṣe pé yóò wúlò fún yín lọ́la ni owó yín náà tẹ́ gbé gbọ́nà tó dá ní àbọ̀nà tí ò dáa kọ́kàn má jẹ́ pé tí wàá mọ lórí páńwòrán àwa ń kan sára sáwọn èèyàn pé òbítíbitì owó lọ́nà àwa ń kọ́ sórí ti gbogbo bó tilẹ̀ wù kó kéré tí náà bá na òbítíbitì ládàá lọ́gbà ṣùgbọ́n kọ́ mọ́ àá ṣe kankan ju pé kọ́ máa ṣiṣẹ́ òun wéròyìn ah eléyìí ò wúlò o. torí délé abẹ́ Allah kó fún àwa náà ní dáadáa sí kó má jẹ́ kí Ramadan yẹn lọ mọ́ wa lọ́wọ́ láì jẹ́ parí dáadáa sí gbogbo ìta bá wa rí ṣe kó lọ́ọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kó má dàlù wà láyà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.